رب العالمين والسلام على أشرف المرسلين سيدنا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع تلاوته وسنة سنته إلى الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي انا وفق الله بعلا الحمد لله ọba tí ó sẹ́wà kù kí àsìkò yìí pẹ̀lú onírànà ìyára eléyìí tó wọ́n sì wà ní àbẹ́ ìtòpamọ́ eléyìí tí a mọ̀ ní àbẹ́ ìtòpamọ́ tó lè gbé wọ́n ní ìtàlójú ní ọ̀pọ̀ ìdá tó sùn Bàbáni ká máa kọ́ nínú àwọn ìlera tó mọ̀ bá rẹ̀ láti ṣe fọ́mọ ní àlèkátá. Ayọ̀ yìí ti fún wa ní àtúntà ìdára tó jẹ́ àtúntò fún wa. Etí ní ìdàgbé etí ní ìlú ẹ̀ àbẹ̀nú àmì lọ́wọ́ owó tí wọ́n ń bàrẹ̀ láti ṣe sí ọlọ́run. Ọba àtọ́kùn sọ̀rọ̀ àmì rẹ̀. Wọ́n á dá lọ sáyẹ̀ mọ́ lórí ìlera tó mọ̀ bá rẹ̀ ṣe fún wa. Ẹlẹ́ẹ̀kejì àtọ́rọ̀ àmì kò kí àtọ́kùn kí wọ́n lọ́wọ́ àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ àwọn ẹbí àwọn ará tó gbé àwọn ọmọ àyà olóńgbò ẹni tí wọ́n rí náà tó tún kọ́ni tó ṣe ọmọ tó tún jáde kí àwọn àgbẹ̀ náà lóye ọkùnrin wọn lọ. níbi tí a bá ní ìpamọ́ ìjókòó lẹ́ka lára ẹsẹ̀ ìdílé wọn náà lè léyìn lórí pé ẹ̀sìn Islam bíèsì lórí kankan kọjá báwo la sì mọ ọlọ́ọ̀bà lọ́kàn ṣoṣo bàbá ló mọ ọ̀pọ̀lọpọ̀ àyà gẹ́gẹ́ bá ṣe ń ṣàlàyé fún wa nínú pàtàkì tọ́lọ̀ bá dé àlọ́ sórí ẹ̀dá ayé kò dá ayé lórí kankan yẹ káwọn ọmọ orúkọ yàrá tó dá yìí lórí kí ló sórí ẹ̀dá ṣètò lè kí ẹyẹ òfin ẹ̀kọ́ ni àdéhùn ẹ̀yẹ òfin ẹ̀kọ́ káfíńtì máa ń máa bá olùsọ̀rọ̀ àwọn àlàáfíà kalẹ̀ àbí látara yìí pé iṣẹ́ rẹ̀ ọlọ́dún wà lẹ́yìn tí ẹ̀rọ wà tó wá yé wa àbí látara yìí pé káfíńtà yìí pé ọlọ́ọ̀bà dẹ́dà ọba tó ní kápá lórí wa ni èyí tó ṣe pàtàkì jùlọ ń bẹ̀ wọ́n ní pé inú pàtàkì tọ́lọ́ nítorí ẹ̀dá ni pé ó fẹ́ dá wa láti pé káwọn àwọn ohun nìkan ṣoṣo òun sì lálágbára so inú kókó tọ́lọ̀ ọ̀la nígbà tó lè dá wa ní ẹ̀ ìjọba soso ọlọ́run ọba dẹ́dá yẹn náà ó jẹ́ fìtínà àtàdánwò fún wọn tí ń jẹ́ àtọ́wọ́ ọba dẹ́dá náà ìpè sáré gbà kó lọ́wọ́ kan soso so ń lo pàtàkì ọlọ́run tó rí ẹ̀dá wa yẹn ó sọ fún anáwó Muhammad kí á tọ̀rọ̀ lọ́pọ̀ ọmọ láti lè ṣàlàyé fún wa ó ní wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun mi ò dé ní pé wọ́n jáwọ́ pé àwọn kan ò dá kò dá wọn náà torí kankan ní àyà nítorí kí ni tó bẹ́ẹ̀ torí ẹ̀ sọ fún wa yẹn bẹ̀tọ́ la pé àwa la lágbára jù àwa ló pàtàkì jù nínú tọ́nà ọba lẹ́dàá torí kó sọ fún anáwó Muhammad kó sọ fún anáwó ayé àti pé wà nínú iṣẹ́ ní kò fẹ́ sínú kàtọ́nà ọba lẹ́dàá ilá ìsàbìhún ilẹ̀ àmúkẹ́rọ̀ bìhìn bí ó jẹ́ pé wọ́n ń sáfọmọ́ta ní ọba dẹ́dà náà gbà ni pé kò sí ń tọ́nà ọba tí o máa tọ́ka yẹ pé tí o máa gbà pé pọ́kàn sọ̀rọ̀ bá dẹ́dà sọ̀rọ̀ pé ní pàtàkì tọ́mọ ènìyàn gbọ́dọ̀ mójútó dáadáa òun ni báwo ló sì mọ ọlọ́run bá rẹ̀ gẹ́gẹ́ bí adẹ́dà kan ṣoṣo tó bá jẹ́ pé òun ló wá dá gbogbo kan lónìí kan ṣoṣo a jẹ́ pé gbogbo sẹ́tà àwọn bá ṣe á máa ṣe nítorí ti ẹnì kan ṣoṣo sọ yẹn ni ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ dá lórí lórí tíra tá n ká tó pé dáadáa ní al-usul àti sàlẹ̀ àti sàlẹ̀ àbí sàlẹ̀ àti bàbá wa ṣe ìmọ̀dà tó wà hàn kọ́mọ̀ ìmọ̀ ọ̀wọ́ ọlọ́mà kíra wọn àtàtọ̀ sáájú wọn àtàwọn tó ń ṣiṣẹ́ alámẹ́nájọ kìtà lọ sọ́nà sẹ́lẹ̀ àwọn tó ń ṣe lórí àgbọ̀yé kí làwọn ẹni wà nípa pẹ̀lú ọkọ̀ọ̀rọ̀ náà sọ́nà nípa Muhammad ọlọ́mà sálẹ̀ kọ̀kẹ́ arṣadaka Allahu lẹ́tàìlá arṣadaka Allahu lẹ́tọ̀ àti ó ní lọ́mà arṣadaka Allahu lẹ́tọ̀ àti ọlọ́wọ́ sàfihàn àmàna rẹ̀ lọ síbi tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ kí ni alìnàlà àfihàtà mẹ́lẹ́ta ìlọ́kọ̀ yìí wípé ìsàfọ̀mọ́ ìṣẹ́mímọ́ ìṣọ́lọ́ọ̀lọ́kọ̀ ṣoṣo ojúpọ̀ náà tani ànábì Ibrahim àtàrùn ìgbọ̀nwọ́ ha onáníkájọ́sẹ̀ fọlọ́ mọ́kànlẹ́sọ̀ndàlùdíì ká sáfọ̀ mẹ́sìn wa fún tàbí sọ ká sáfọ̀ mẹ́sìn wa gbogbo aláwọ̀ tó lè bá rí ìyẹn ni pé láàrín ṣìríkù bí iṣẹ́ á fìlàáwọ́dí wà láfẹ̀sàmẹ́ ìyẹn ni páàkì mú kankan lórúkú pẹ̀lú rẹ̀ ní sánmà àbí so ìyẹn ni pé gbogbo tí a máa ń pè ní sìn á ti rí á sì níbà gbogbo ṣe pàṣẹ rẹ̀ á sì níbà gbogbo alẹ́ ọmọ mọ́lẹ̀ rí bó ṣe fi ní ṣiṣẹ́ hádá bọ́kù nísán làwùdí àrùmáyà mẹ́rin tó pọ̀ ó ní wọn máa omi ẹrù àpamọ́ lásẹ̀ ẹ̀ka èèlà ìyàwó wa àyàtí kí wọ́n jẹ́rìsì ọlọ́pọ̀lọ́ mọ́kùnlẹ́sínà làwùdí kí wọ́n dẹ̀ máa sàfọ́mọ́ àwọn ẹ̀sìn wọn fún tamari àríkẹ́sìn tọ́lọ́ bá dáadáa sọ yìí ìyẹn ni pé ẹ̀sìn yẹn nìkan ní ṣe gbogbo tá pè lẹ́sìn agbọ́dọ̀ gbọ́

ó ní kó sọ fún wọn ẹ̀nà sọ̀láàtì sọ pé ìrun mi wà ló sì kì ìgúnran àbí ìṣiṣẹ́ hajj wà máa yà yà ìṣẹ́lẹ̀ mi wà máa máa ti tí bà kú lè nà ẹ̀rọ ìlà ayẹyẹ tọ́nà ọba dẹ́dà kẹka ṣoṣo ní oṣù ní ma jẹ ajẹ́ pé ààyè wa àtàìsí wa bàbá ni wàbí dáríkà pẹ̀lú tá à ìyẹn ni pé ìkànnásù dín ìlẹ̀lá ìsàmùmẹ́sì wọn fọlọ́ amara Allahu jami'an nas wa khalaqahum laha ọlọ́run pa gbogbo ọmọ ènìyàn láṣẹ wa khalaqahum laha ó dẹ̀ dá wọn torí kíní ẹ̀ ajẹ́pẹ́ torí ẹ̀sìn lọ́rọ̀ ṣe kíní ló torí ẹ̀ dá wa so ẹ̀sìn yà kẹ̀ bùkátà láti gbọ́ yé ni pé bóyá ẹ̀sìn tá à ń sọ yìí so tí àwọn iṣẹ́ àwọn ọmọ lórí ẹ̀mí rẹ̀ tí ó bá gbà pé ọwọ́ ọba ẹ̀rọ̀ṣì ló tóbi kò tí lọ so ajẹ́ pé kò ní túmọ̀ ló ń sọ wá lọ́wọ́ ọmọ ẹ̀mẹ́ sọ́tọ̀ mọ̀dásẹ̀ ó ní yá àyíwọ̀ mọ̀dásẹ̀ mo pè lẹ́tọ́ sí kíni tó ń pariwo dasọ̀ mú mi kó ń fa àǹfẹ́ dìde kó máa lẹ́yìn kó máa kìlọ̀ kílọ̀ wà rọ̀ bàkà fàkẹ́ pẹ̀lú ọlọ́ọ̀ba rẹ̀ ní kó ṣe kíni nìkan ṣoṣo kó máa gbé ìyẹn pé ìgbọ́nà tó bí yẹn látòrí ẹ̀mí ni ó ti gbé kó tó lórí kí ni àhán so ìyẹn gbọ́dọ̀ yíwá lára kàmá kọ́ láta àyà gẹ́gbọ́n náà lè kẹrẹ sọ́fà nípa Muhammad tó ṣàlàyé fún ẹgbẹ́ wọn máa kọ́ lọ́kùtù ní jìnnà wọlé nìsa ìlà ìyá rẹ̀ ọlọ́run dá ìyá àtàlùkà lásán àyà kí wọ́n máa sin bàbá ni wà máa ná yàgùdù ni ìtumọ̀ yàgùdù ni yẹn ti ń sọ tábàlẹ̀ yẹn sìn lágbẹ́dá ń sáàbù mi ṣe ti nínú àgbẹ̀yìn tí wọ́n ní pé bóyá ó kan fún we are not rendering for Allah ìyẹn gbọ́dọ̀ wa asọ́lá alẹ́tìmùkì múhà irun tàbí gbàgbé dúró dìde ẹ̀ lẹ́dẹ̀ fún wa ní kìí ṣe fún ọba nígbà wa torí pé àdùá asọ́lá wáyé wọ́n dùá lédè irun àdùá ni wọ̀dùwà tàbí pé ládùwà oní tọ́lá bẹ̀lẹ̀kẹ́ tọ́lá alẹ́kẹ́ kánà wọ́n orí kánà bèèrè orí ẹ́ wà ìsìnàdà ìkúnlẹ̀ṣẹ̀ àwọ̀dáfẹ́ràn kúnlẹ̀ mẹ́tọ̀ kásìmọ̀ wọ́n ọlọ́ọ̀bá bíbù sọ ní gbogbo kí ní gbogbo tó wálé kọ́nà àbá ń tán pẹ̀lú àdúrà ni àdúrà méjì náà kò sí lóòótọ́ ní àjẹwàmẹ́ àdúà àdúà tó wà comprehensive jù tó wà lọ́rọ̀ kọ̀ọ̀lá Rabbana kí ni àtìnà tọ́lá àbí kí wọ́n ṣe àbẹ̀rẹ̀ fún wa fi dúnìyà hasana láyé kí ni dára wá fi àhìrọ̀ hasana wá sí dára fún àná níjọ́ àdìkíyàmá lẹ́yìn àkẹ́lẹ́kù wà kí ni dáfọ̀ ìbùdó wàhálà wọn هذا دعاء الشامل àdúrà tí ò yẹn so tó kó sínú ẹ̀ pé ajẹ́ ní pé yáàkùdú ní ẹni pé yòówá ìdú yẹn báwo lẹ́sẹ̀ mú mi lọ́kàn ṣoṣo lẹ́sẹ̀ ìgbàpọ̀ kan ṣoṣo ní mí náà wàhálà lọ́mọ èyí tó jùlọ tọ́lọ́ àti kí ló jùlọ tọ́lọ́ ọba dẹ́dà ìjọkùn sísun ọba ẹ̀dá wọ́n wọ́n ń fọ́ ọdún wọn ìbí ìbára òun náà lè sọ ọlọ́run lásán níbi kíni níbi gbogbo ìjọsìn wa ìyẹn ni tó tóbi jùlọ tọ́lọ́run pàṣẹ gbogbo yòókù tá a bá ṣe ó súnmọ́ kó má ṣe kíni kó má jẹ́ ní àtòrí ẹ̀ tẹ́ ò kí ìrùn púpọ̀ tí wà lẹ́kí tí ó bá rẹ̀ púpọ̀ ó ti ń bẹ́ẹ̀ náà sàhárà lára tó gba ìsìláàmù sí béèrè pé kí làwọn ọ̀ràn yẹn ojúṣe mi nínú ẹ̀sìn jẹ́ kí n ṣe wọ́n lọ sọ fún pé wàá máa kí wàá máa gbà rẹ̀ súnmà lẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ máa jẹ́ ìṣújú ọ̀nà tọ́lọ́ ó sì dájú ó sì dá ó sì kú ìrún mélòó ló kí. wọ̀kàtà ní ẹ̀yìn ìlú yẹ̀wò àyè ìdá ọ̀rọ̀ nàbí ọmọ ìwú dídá nàbí lọ bẹ̀wò ìrún mélòó ló kí. ìrún mélòó ló kí. wọ́n máa ta ìka máa ta àlàtà ó kú lórí kíni ìjọba ṣoṣo náà bá dẹ́dà náà wà á wọ́n ọmọ ẹ̀nà èyí tó tóbi jùlọ tọ́lọ̀ bá dẹ́dà kì í fẹ́ àwọn lè rò pé kò kó nira báyẹn àmọ́ mú ewu tó tóbi jùlọ fọ́mọ ènìyàn tọ́lọ̀ bá dẹ́dà òfẹ́ ká sí oríkì wọ́n wà máa náà ní àṣẹ òun náà ní mú kàní kò lérí nǹkan kan tó jẹ́ bí táà sọ pé lérí nǹkan ìnira fún yàn so ti yẹ kí wọn lórí kó challenge òjíṣẹ́ ọlọ́run tó tó sí challenge rẹ̀ lórí kíni lórí ṣe bóòlù sí ó ní láyín aṣọ́rakìta láyá bàtọ́ nàámẹ́lùkì tọ́ọ̀ bá yẹ sí nǹkan mi tọ́ mú nǹkan mi pẹ̀lú mi kò sọ pé ṣe nǹkan mi wá mú nǹkan pẹ̀lú mi ọpẹ́ nǹkan pẹ̀lú mi kí ló rí láyá bàtọ́ nàámẹ́lùkì iṣẹ́ rẹ̀ sí bàjẹ́ àwọn àwọn tó wà nínú lórí ayé tó bá gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún adágbà Muhammad náà ó sọ bẹ́ẹ̀ fún adágbà Muhammad fáwọn ẹ̀nà kí wọ́n kò ní jẹ́ kí sẹ́tìyàn lọ́wọ́ kò ní orí ní kó já tẹ̀wọ́

àwọn èèyàn mọ̀ pé ṣàtiwá náà ni ó yẹ kí ó dẹ̀wò dáadáa káàmù ṣẹ́ ẹ̀ pé sẹ́mi ìmọ̀ pé nǹkan mi pẹ̀lú ọlọ́ ọ̀dẹ̀yìn ló kọ́ lò tààrà ìtọ́ka rẹ̀ ẹ̀rí pé wà á gbogbo lọ ẹsẹ̀ ẹjọ́ sì fọlọ́ bí ìṣẹ́

wọ̀kùlà sọ́tọ̀ à tàbá rí pé ìfọ́síwẹ́wẹ́ sọ́mùrì rẹ̀ tó kó sínú gẹ́gẹ́ ni pé bàyá ẹ̀rọ hakíkọ̀tù tawhid gbogbo ẹ̀ ń sàlàyé pàápàá ìmọ̀ ọlọ́run lọ́kà ṣoṣo ló sọ̀rọ̀ pa ẹ̀ wọ ojú ta ìlúmi àti pé ọ̀ràn èèyàn ní ká lọ kọ́ kí nìyẹn táwa àbùkọ́ yìí ká lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ so ìyẹn tó bàtà lẹ́pẹ́ ìrìn olè kọ́ lọ́kà soso kó má kó má lọ sẹ́jà kó tó máa fi ṣiṣẹ́ kò ní túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lá ka àwọn ayé àfọ̀nù àwọn ayé tó ń sọ pa ìpè ọlọ́wọ́ bá àwọn yóò máa fẹ́ so wọ́n fi dọ́gba rẹ̀ bí so yẹ wa so ní gbogbo tó bá lé gbé ẹnu wa lọ síbi ká pè nǹkan ní pẹ̀lú ọlọ́wọ́ àbí ká I will try such a person. قوله ومقرته الله بيري pé عيلا لونا أرشدك الله لطاعته ọlọ́run fi ẹ máa dàgbà sígi ìtẹ̀lé rẹ̀ àfáàní júmùlá tó dùn àyíyá fi àlùt gbọ́nà ìtẹ̀lé yẹn ìsẹ́ntẹ́sì kẹni tó kó sínú ní àdúrà ìyẹn ni ẹ wo ṣùgbọ́n àdáyé albalak olùpèpè alahakim tó jọjọ gbà nígbà tó bá bẹ̀rẹ̀ sí ìjọkọ̀ sọ́lọ́ àtúnlẹ̀ àtúnbẹ̀lọ́ fún àtúnbẹ̀lọ́ ọlọ́run bá mi ṣàmìnà rẹ̀ o ayẹ́kẹ́ni tí ò tí mọ̀nà ó bùkátà káṣẹ́ kí ká bẹ lọ́hun fún ọlọ́ba mi rọ̀ ẹ́ lọ́kàn ọlọ́ba mi ṣàmìyàn wọ́n ní alẹ́gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ dábẹ́ pé wọ́n ṣàpapọ̀ bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ káànú ẹ̀

ó ní wọ́n yọ hànàfíà látara hànàf kọ́lá Ibn Qayyim bàbá Ibn Qayyim jẹ́rìsì sọ pé alhànàf ìkìgbà ìdojúkọ kanáfẹ́ ní hànàf súnmà wùsìfà bèèrè nínú ìwọ̀n wẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tó wá dé táàmù ń ó ká tẹ̀ síbì lè anna mọ́kànlá la ṣe ẹni dojúkọ nǹkan kí ló ṣe ó tẹ̀ lọ́bẹ̀ máa yẹ àǹgẹ́yìn ó tẹ̀ lọ́bẹ̀ dábì sí ó tẹ̀ kó mi kan lọ́bì kan ní àbí tí ẹ bá lè tẹ̀ síwájú báyìí kí ló ṣe ó tẹ̀ lẹ́yìn lọ síwájú. fọlá تركيز الدعوة تركيز دعوة إبراهيم عليه السلام مركزا على التوحيد ó dájú gbà pé wàhálà tó pọ̀ iṣẹ́ tó pọ̀ tí bàbá yẹn ṣe lórí kí ni dáwà rẹ̀ orí kí ni lórí ìgbọ́n lọ́kọ̀ sọ́sọ́ wọn ò dúró lótorí kẹ̀kẹ́ kí ó yẹ tó kí so ìyẹn ni wípé gbogbo àlànà rẹ̀ tó ṣu gbogbo ẹ̀fẹ́ ìṣe wàhálà tó pọ̀ jù sí kí ni lórí tàwọn so summa wahayna ilayka an tabi' millata ibrahim hanifa láàrin ó ní wa ma kana ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan musliman wa ma kana mushrikan ẹtikẹ́lẹ̀ wọ́n fi ànífìyẹn that means gbogbo bí táwọn ìjọ rẹ̀ mọ́ lásì òun ṣe kí ni ó òun

alimokabelu alọlọ ẹtọ dudu kọlọ ọba yẹ alimọrọdi mọrọdi ankolomasiwa ó oh, dẹ gúnrí kó nu gbogbo kan ní tó bá dé kíni tó bá yàtọ̀ sí. tàbá wọ tiẹ̀ kan níbi ọ̀rọ̀ anábọ̀ Ibrahim alayhisalaam tàbí sọ pé ni dáwà ọlọ́ọ̀bá ti kí ni ó tó mi ìyẹn ni pé ó tó mi kúrò ní gbogbo nǹkan mi tó ti kí ni torí àtẹ̀sí ìyẹn ti gbọ́nà rẹ̀ tí ó bá sọ yẹn ẹni bá bẹ́ẹ̀ gbọ́nà yẹn ni ẹ gbọ́nà jẹ́ ní tó gbọ́nà jẹ́ ẹ̀mí ẹ̀ láti ṣiṣẹ́ Allah ọlọ́run ṣe ní ọlọ́run tó mi so ẹni yẹn ó ti láwọn ṣẹ́kàn tí ó ti ṣe kó tó lè Allah ó là nábì náà nìkan ṣàbí sọ wípé àlẹ́lí ẹ̀kọ́lẹ̀ ọ̀hún nẹ́ẹ̀sì àwọn táwọn sọ àwọn yẹn ti kójọ ìnà nẹ́ẹ̀sì akọ́lẹ̀ jẹ́ máa wù lẹ́kùn àwọn yẹn ti kójọ torí yín o fàṣà òun ẹbẹ̀rù wọn fàzádà ó ìmọ̀ ìkójọpọ̀ àwọn yẹn ó kàn dá ọ̀sà àdékún ní kíni o nígbàgbọ́ wọ́n kọ́ ọ́ lù ó tí ọlọ́ọ̀bà láàtó wa wà ní ẹ̀mẹ̀lẹ̀ wákìl mọ́tàlá ọba tó ṣe gbára lé so yìí wa àwọn ọ̀bẹ̀lẹ̀ ọba rẹ̀ kọ́lọ̀ mú jọ kúrò sí wa táwọn fìyà ní kẹ́lí máa sínú ọláwà lẹ́nu wákìl kẹ́lí kó máa ṣe sẹ́nu pé lórí ẹ̀mí tẹ̀ sọ́wọ́ ẹ̀ ó tó wá ń fi àtàpàpọ̀ ó tó ní dẹ́sà rẹ̀ ìtumẹ̀ ní kò mọ iyì tó ṣe kíni tó wà pẹ̀lú tó gbé wọn tó bá fẹ́ yìí rẹ̀ ni yóò wò pé ọ̀yà ló fẹ́ wọ́n yìí rẹ̀ ni àbí kíni kíni rẹ̀ wọ́t àmì rẹ̀ pẹ̀lú kíni ọ̀yà ó jìnà síra wọn tẹ́wáyà bá sí ẹran ọ̀yà lásìlẹ̀ kẹjá kékeré báyìí ó ju iyì lọ eyín rẹ̀ lásán tó bá ṣe tí a máa ń la ó ju tẹ́lẹ̀ òun lára kí lára rẹ̀ lọ. so bẹ́ẹ̀ lọ a lè ṣe lápèjú ni pé kéèyàn sọ pọ́nù tó ń kó tó wọn máa ṣe kí ni kó tó wọn máa bójú ẹ̀yìn pé àbí ẹ̀yin náà tún pẹ̀lú mi o so mo ní ìyí o so mo ní ìdèrè lọ ẹ̀yìn ìyá rẹ̀ mẹ́ padà lẹ́yìn wa o. so abẹ́ náà lọ́mọ sáyẹ̀ sí wa kó jọ kó fún wa nílùú وعرف الحنفية بقوله أنوت حنفية فنبنوا أن تعبد الله مخلصا له الدين وهذا أمر بالتوحيد ولا يقول هي نقاسة نقا يقول لك والنهي الشرك لأن قول قوله مخلصا في الشرك طبعا مخلصا يعني ثم قل به قل به وملة إبراهيم أجول إبراهيم هي التي أمر الله رسوله باتباعها olójú ọ̀nà tọ́lọ̀ ń pa nẹ́bí wa Muhammad láti láti kí ni láti tẹ̀lé there is a question here there was a question here question wà lórí àlámàrí ni máa dàda ẹ̀yà kí ló dé tó gbà tó ọ̀rọ̀ ọ̀wà tí ọlọ́run máa ń kádàrà kó wọn sọ fún àgbà wọn kì í máa tẹ̀lé ìlú ọ̀hìn máa tẹ̀lé wọ́n máa rí pé àwọn ànábì ọlọ́run tó pọ̀ tí kí ni wọ́n ti wá lálàfo ìlú ọ̀hìn wọ́n ti wá lálàfo yẹn ìyẹn ní pé lẹ́gbàá tájàlì Ibrahim lọ́tà alẹ́gbẹ̀sálà àwọn èèyàn fẹ́ dúró aláyé alàtàwẹ̀ẹ́d tó fẹ́ tásìkò kan dúró lórí lásìkò tásìkò àtàgbà Muhammad ẹwọ́ ọ̀tí wọn dáadáa dáwọ́ tàwẹ̀ẹ́d ìmọ̀ ìnígbàgbọ́ nípa ìgbọ́lọ́kan sọ kò fẹ́ dúró pẹ̀lú àwọn èèyàn tẹ̀bá wọ̀ kyẹ̀ ó wà ní du àwọn nàbí nínú àsàlátù àlẹ́bí bẹ̀rẹ̀ kílà ní wọ́n sọ́yìn tọ́lọ̀ ń kọ́ aláwọ̀ sọ́yìn ala muhammadu wa ala ali muhammad kàná sọ̀lẹ́ta ala ibrahim bóòlù lọ́kọ̀ ẹ̀ bá sọ̀lẹ́ta sáyé kó sọ́wọ́ òṣèré bá ní musa yìí tí ó sì pè kò sí wàhálà lórí ẹ̀sán àlẹ́sàlá ó sì bẹ́ẹ̀ tó ní wípé ń tó ṣẹlẹ̀ china tọ́nà ní káàdì ní ògbà wa látọ̀dà náà lórí Ibrahim àlẹ́sàlá china nìyẹn lágbára púpọ̀ káàdà banu Isra'il min zurriyati Ibrahim min dhurriyyati Ishaq gbogbo àwọn adágbé ọlọ́ pátápátá tí wọ́n wá lẹ́yìn tàbí lẹ́yìn Ibrahim látara Ishaq ní gbogbo wọn ti wá látara kálákì isahari ni wọ́n ti wá ó wà fúnra rẹ̀ ó kú ismail alayhi salam anẹ́wọ̀ muhammed kan ló wá látara kíni látara clan so that is only direct kíni direct clan síta ní síta bẹ́ẹ̀ link sí bàbá rẹ̀ tí ò sá nàbí ọlọ́run mímọ̀ ẹ̀tì tó máa lọ́rọ̀ lọ́rọ̀ láti ní access direct lẹ́yìn ìgbà tí Ísáákì ma tàbí ní tó pọ̀ nínú tó kiri Yakubu a obìnrin sọ Yakubu obi obi òun ló fà á wọ́n ti kó tutù àdá ìdá hànàlá Yakubu ìdí nígbà tí bí tó kọ́ kú níyì. nígbà tí ń sọ fáwọn àrọ́mọdé ọmọ rẹ̀ máa ń tẹ́ kí náà bá sì lẹ́yìn ní kí wọ́n wí kọ̀ọ̀lú náà ìlà àbáyé Ibrahim wákìlì wá Ismail wá Ishaq rẹ̀ ìlà wà ìdá wà náà ìlàwó yẹn pé ó jẹ́ pé gbogbo ọba ní ìsìn lọ́wọ́ àti ẹni tí ń jẹ́ Israẹli gẹ́gẹ́ tá ní wọn ànábìyà kúbọ̀ ló jẹ́ bẹ́ẹ̀. so ìyẹn ló pàtó lẹ pé ọlọ́run ló ní pàtó ìpàtẹ́kẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀tì ní wípé ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀mùn alladhina ja'u min ba'di Ibrahim alayhis salam gbogbo àwọn anábì ọlọ́run táwọn wọn wá lẹ́yìn anábì wa gbogbo wọn ni wọ́n ìzẹ̀ papọ̀ àbí ìzẹ̀ ni bàbá ní kò kó ní kí ẹ̀kọ́ àwọn sọ́ọ̀lá alẹ́sọ̀tún ọ̀sọ̀lẹ̀ wọn ò tí ì kọjá òkú pupa tí wọ́n fi sọ fún Musa ọkọ ìlẹ̀ Musa ẹ̀jẹ̀ alára ìlà ẹ̀jẹ̀ alára ìlà báwa náà wọ ọdún nǹkan táwọn ẹ̀yìn sí káàrùn wọn sí ìyẹn ní ṣàwárí ìṣèkì àwọn àfẹ́lẹ̀ àìrẹ́lẹ̀ ẹ̀bọ̀n yẹn sì ṣìkiri ó sì kú rírẹ̀rẹ̀ rẹ̀ tó kù olùdarí ní isa alayhi salam olówá ṣe kí ni ló wá fọ́ stephen tó ní fọ́tá ní ẹ wọ́n ti kọ́ ọ̀lọ́wọ́ ya isa lónìí mariam nígbà tó lọ́nà sọ pé tó ní wà mú wà àti màmá rẹ̀ lọ́lọ́run yàtọ̀ sáyẹn yàtọ̀ sọ́lọ́ àpá ajẹ́ pé challenges wà lẹ́lẹ̀ ajẹ́ dáwà yẹn tánàbí ọba mú wá dáwà yẹn gbọdọ̀ múrọ̀ kẹsàn alá alátawhid yóò try láti ní focus jùlọ lórí kí ni ìmọ̀kọ̀ náà bá lẹ́lẹ̀ gẹ́gẹ́ àti ọkà fún alẹ́ kan pé súnmà wà ilẹ̀ alitabi milata ibrahim hanifa pé kó tẹ̀lé ojú pọ̀nà ibrahim hanifa ẹni mímọ́ hanifa alẹ́ni mara àníṣe ẹni tó mọ́ tó yẹ ẹ̀bẹ̀rẹ̀ kó dẹ̀ mọ́ wàyẹ̀kìbàlù aláyé àlàmà tó wà lójú kọlọ́ ọba rẹ̀ nìkan sọ̀sọ̀ wàyí ayé láti tẹ̀lé ìrúsọ torí ojú pọ̀ náà kan tó jẹ́ kí ìmọ̀nà ọ̀nà kan soso máa yẹ mẹ́lá táwa sọ̀rọ̀ mẹ́lá àìmẹ́lá lókàtà máa kó tàbí mẹ́lá mẹ́lá wọ́n wọ́n tẹ̀kẹ̀rẹ́ wọn mọ́ àwàdà kéèyàn máa pòrí nǹkan lábẹ́rẹ́ ní mẹ́lá wọ́n mẹ́lá wọ́n mẹ́lá wọ́n wọ́n tẹ̀kẹ̀rẹ́ ṣẹ́yìn aládàsí kí nǹkan àtàwọn yìí láàbùdàlánà àrùn kàrírà alákòlóbìnà afẹ́ kámọ̀ kámọ̀ yẹ kámọ̀ kò lẹ́ni tí ó mọ̀ kò ìjọ́ kan ṣoṣo yẹn lórí kí ni o lórí ẹ̀mí wa wọ́n ní tàbí bọ̀bọ̀ ṣùgbọ́n àrí sọ́wọ́tí wa sọ́lá tó bá sùn tó bá jí lóru tó bá yá jí báyà kì í bóbẹ́ tọ̀ tí ó bá tọ̀ ní tó bá yíra padà báyà tó bá kàyà jù kí ni mo ti sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir so gbólóhùn tó ti kí ni tó tẹ̀ mọ́ yẹn sò ní ẹ pé ìtọ́lẹ̀pẹ̀ ní mẹ́ta ni pé ń tà ń tẹnu mọ́ lórí ẹ̀mí táǹkó rẹ̀ ṣáà tábà nínú òfin ṣẹ̀ríà kí wọ́n pẹ̀lú mẹ́ta máa ṣàárẹ̀ lọ́wọ́ aláìsàn ní oṣù yìí nílẹ̀ àǹfààní onítọ́hún sí lórí àwọn àwọn òjíṣẹ́ nínú àwọn àdìsọ́kàn wà áhíká àtàwọn ìdájọ́ fàyẹ̀ ìmáàdì a jẹ́ pé àmìlá bìmáàdà so kò sí àtàrà rẹ̀ mílíọ̀nù àti kíni àti di ojú pọ̀ nìkan náà ni wọ́n pè wọ́n láàmì ẹ̀sìn náà lórí fàásì àlùmẹ́lá kọ́ọ̀lù gbọ́dọ̀ wà sọ́kọ̀ mi dárí ká mọ̀ ọlọ́wọ́ jẹ̀mí anáàsì ó ní torí ẹ̀rọ ń pàṣẹ fún gbogbo àwọn ọmọ ènìyàn wà kàlákọ̀ ọ̀hún láha ó sì dá wọn torí ẹ̀kọ́ látàrà àyàtàkálẹ̀ kẹ́yìn ọmọ kàlákùtù lè jìnnà wọlé ẹ̀sà ìlà ní àbújọ. àmà àmùrù fàjáàtì fi àyàtì kẹsì ọ̀pọ̀

àwọn àwọn tó kù lẹ́yìn wọn àwọn ni wọ́n sọ pé báyìí àwọn sì máa ṣe sẹ́nu kí ṣe bá ń burú ń bọ̀ wáyé pé èèyàn kan wáyé fóun òun náà wá sí lórí ó sì lọ́sọ̀ fún lórí ẹ̀mí rẹ̀ òun náà bá máa wò kò dẹ̀ nílé kọ fún so ti ìyẹn lọ́fọ́ gbọ́nù táìpọ̀ Muhammad kẹtọ̀lọ́ náà kó máa bá nígbà òkú bíi jọ méjì mẹ́ta tí ó sì wọṣẹ́ kí ló rí ó ní láàrin náà wọ́n ó sọ́ra ọlọ́run sẹ́ ilé yahudi àti nasọ́ra sọra kùbúra ẹ̀bìyà yìí masáàjì wọ́n mú sàárì àwọn ànábì ọlọ́run wọ́n mú ní kíni wọ́n mú láyé jọ́sìn falatatahiru kọ́bùrì wásánì yorùbát ẹ má ṣe kíni o ẹ má ṣe mú sàárì láyé kátà láyé sí ó láti láti àwọn èèyàn lórí ò káwọn ọmọ ṣe òun náà wípé tẹ́ bá rí tẹ́ ìwà ìsìn nǹkan fún wa táwọn àgbẹ̀ nǹkan yẹn tó bá àdúgbò káṣí kí ni kákọ̀ rẹ̀ tẹ̀. lápẹjú ẹ̀ ń sìn kéèyàn máa sáré láìkí kó máa kúnlẹ̀ fún wa kó máa tẹ̀ fún wa kó máa tẹ̀ fún wa ẹ ti kẹ́tẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ ká múra ìjọ tó bá yá tí ó bá ṣe tó burú jù bẹ́ẹ̀ bá nílé kọ́ fún sọ́gbà àwọn ẹ̀rọ bàtà nígbà tí wọ́n bá bọ́ bàtà yóò wọ́n àti ráwọn tí wọ́n forí kalẹ̀ fáwọn àfa ẹni rí ni wọ́n wọ́n sì forí kalẹ̀ fún wọn bẹ́ẹ̀ tí wọ́n lè kọ́ fún wọn torí pípa tó wà ní ìwọ̀n tún wọn sí tó wà díẹ̀ níwọ̀n bá wọn ṣe kí ni wọn kọ́ fún wọn ọlọ́run kó jọkọ̀ ṣáàlà àbẹ̀ ọlọ́run àpárí tó sọ fún wa láyé ní sọ́tàlì bàkọ́rà ó ní yá àyíwá nọ́ọ̀sì ó ní gbogbo ẹ̀yin ọmọ ènìyàn ó rìngúdù rọ̀bẹ̀kùn ẹ máa ń síta ní ọlọ́run yìí ajẹ́pẹ́ àbálàbẹ̀ ìbàdàn ó pa wá láṣẹ pé ẹjọ́ sì fún sẹ́mà àwọn ẹ̀rọ ẹ̀ ọlọ́run lọ́kàn wá ọlọ́run ọkàn ọkàn tá ọkàn láàrin sí ọlọ́run lẹ́ni tí ń sìn ẹ̀gbọ́n nù ẹjẹ́ àṣetàlẹ́ ìdọ̀pọ̀ dé ayọ̀ wíṣẹ pàtàkì ọlọ́run ní ọlọ́run lẹ́ni tí ń sìn àti kristẹ àti kìnìkan àti kìnìkan gbogbo àwọn dọ́ọ̀ náà á máa ma ọlọ́run sì kankan náà ní ọlọ́run lẹ́ni tí ń sìn mi ò bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn mo kàn bá yín sọ̀rọ̀ kí ìgbàlà oríṣiríṣi dialogue oríṣiríṣi àwọn method tí wọ́n ti kọ́ àwọn èèyàn láti kọ́ àwọn èèyàn kó lójú ọ̀nà kí ìmọ̀lọ́run lọ́kàn ṣoṣo ọlọ́run pa aláṣẹ ká sí òun àdúgbò sí yá àwọn àgbàṣẹ ìrúlù ọ̀pẹ̀kùn ọlọ́run ẹgbẹ́ sí kí ni èmi ní ẹ̀sìn láì èmi ó tó pè fún wa ó ní ọ̀kọ́ ọ̀làrọ̀ mọ̀kún dáyé lò kọ́ṣẹ̀ tí ó wà tẹ̀lé ní pé sẹ́ni tó ní ká pè mú ẹni tó ní ká jọ́sìn fún wà á sàn àyè bá sì sì fún wa kẹ́ àwọn pé ọlọ́run ló máa ara òun tó bá rújú mẹ́rin lọ́wọ́ kò rújú máa lọ mo ní ẹ máa sìn mí ẹ máa sìn mí ẹ máa sìn mí àbí kí wọ́n sọ pé èmi tí mo ní ẹ máa sìn mí ìsàlàyé bẹ́ẹ̀ ṣe sìn mí fún yín bèrè bẹ́ẹ̀ ló máa sọ pé ẹ tí a bá ti níwà ó sàn ju ara o kò ní níwà tí ò bá ti sẹ̀sìn àbí ó sọ fún àtàkùn àwọn sàlẹ̀ sàlẹ̀ ó ní akíni sàlá akíni akíni sàlá ta nídí kiri gbẹ̀rù dúró láti fi sẹ̀rántì mi ó sọ tí ó fi sẹ̀rántì rẹ̀ ó ní wa qur'an al-fajr àti sọ̀rọ̀ ọ̀run ó ní akéwì sọ́lá nídòdó kì shams ilá ẹ̀dá kì í lẹ́yìn àbí wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda ẹ máa al-qur'an wọ́n ní qur'an al-fajr yẹn máa sọ̀lá al-fajr ìrún kíni ìrún al-fajr torí pé àánà yóò fi àtúntà fi al-qira'a tó rà lọ́n kàkẹ́ púpọ̀ mẹ́ náà gbé kíni wa qur'an al-fajr wà nínú Qur'an al-fajr gáàrí mọ̀ṣúnà torí wọn àlùfájà ama àwọn mọ̀lẹ́kà wọn gidi wọn máa ń jẹ́ tí wọ́n so ìyẹn pé ọba tó dá wa ó o ẹ̀já dìde ọlọ́wọ́ sọ̀kalẹ̀ sáàrin wa báyìí o

so gbogbo àwọn alámọ̀lẹ́ yẹn àbùkátà láti try láti pé tó bá wà tí àwọn àṣẹlẹ̀ rẹ̀ bá ti ẹ̀fẹ́ máa ṣẹ́kù lórí wa kò yẹ ká gbé lẹ́kùn sórí àwọn ọmọ wa so àwọn gbọ́dọ̀ náà láti bí ọ̀ lórí àwọn èrò yíò lẹ́ẹ̀ olùbẹ́ká máa tẹnu ma so tó bá yá lẹ́yìn padà mọ́kò lórí láká ìwà náà wàtẹ́sí ìyá àbùdù ní ó ń tọ́ bá ká sí ìfọ́síwẹ́wẹ́ ìyá àbùdù ní tá a sọ̀rọ̀ látàrọ̀ يوارد من عدم تسيير شيء ببعض الافراد يعني ihe لي فسيوبر كان pẹ̀lú apá kan náà rẹ̀ kárẹ̀ wọ́n wọ́n tafsir Ibn Abbas ó ní túmọ̀ ìwáyé ìlú ní ẹ̀ táwọn sọ́mọ́ àwọn ìwáyé ẹ̀ tẹ́ẹ̀bà tú Al-Qur'an ẹ̀ kọ̀kọ́ wò bóòlù ẹ̀ sàbẹ̀ sí kí wọ́n ṣe tú Ibn Abbas tó tú ní ìwáyé ìdúwù ni kí wọ́n mọ̀ mí lọ́kàn ṣoṣo oníròǹgbà rẹ̀ tó gbà láti ṣàdúrà fún àwọn sàbẹ́sì ìgbà ìpé ní ẹni ọmọ kùránì tújù lọ níta ní ibùdó àbáṣe wa lẹ́yìn àlẹ́wọ̀ Muhammad tó gbà Muhammad ó gba kùránì lẹ́yìn àwọn àgbààgbà náà gé náà sàdé àwọn tí láìta ní wọn àwọn tí wọ́n kọ kùránì kàlẹ́ báyìí pẹ̀lú ṣáìwò rẹ̀ kọ́ọ̀lù kúlù mọ́ òun ètò kùránì ó ní gbogbo àyíká yìí tẹ́ ti ní rí gbogbo wa ẹ̀mọ́jọ́sìn fọlọ́ bí máa náà wahiduhu ɛsɛ lɔka soso no tuma wɔhawa ibn jarir ane ibn abbas fil ayati wɔn na afa wa ibn abbas ɛn afa wa jarir gba ɔtɔ dɔ ɔba abbas yɛrɛ lɔkɔ ɔba wa tɔmɔ kɔla illa yukiru bi ibadati ɛnyɛ ka o ní gba kójɔsi fɔlɔ títí tí o fèrè wéré lɛ bi ibadati ìjọsìn tɔwɔ an wɔ kɛrɛ an wọn fɛ àbí wọn lọ́pọ̀ tó tiẹ̀ àyẹ̀kà wọn sọ fún wa pé gbogbo tọ́lọ̀ bá dàda gbogbo wọn ni wọ́n sàfọ̀mọ́ fọ́lọ́ wọ́n sì mọ́ lọ lọ́kàn ṣoṣo àsọlẹ̀ ẹ̀pẹ́ ẹ̀ sí tẹ́wà lọ́wọ́ gbogbo ọ̀nà tọ́lọ̀ ń gbà lò pé kiri kan sàfọ̀mọ́ tó tiẹ̀ ẹ́ ó ní sábàá ẹ́ sábàá yẹ wọ́n máa fẹ́ ìpamọ́ ó ń sàfọ̀mọ́ fọ́nà gbogbo tí mẹ́kí ni ní sáàmà àti nílẹ̀ láyé lóye yusabbihu lillah tẹ́lábọ̀ yusabbihu yẹn fi yẹn is just a passive sentence ni yusab wọ́n ń ṣe láyé sí wàhálà rárá yusabbihu wọ́n ti ní wọ́n ń sàfọ̀mọ́ yẹn kí wàá tó wà passive nìkan ó ń continue continue to gba this this continuous tense ni continuous and future tense ló ṣàyẹ̀wò ẹ̀rọ torí kí ni torí wọn ni dáì àfọmọ wọn dúró ọmọ ni wọn ń ṣe kí ni ọmọ dáhùn wọn tiẹ̀ dúró torí ẹ̀rọ náà fi lò fáwọn nìkan ló lò fún wa bó ló ṣe lò fún wa ní sẹ́gbìn ìsìnàlọ́ bíga kí ni túmọ̀ rẹ̀ ṣàfọmọ ọlọ́wọ́n bá rẹ̀ onígbàgbé ni ọ bẹ́ẹ̀ kò ń lò fún bàbá yẹn kò ń lò fún kàlífọ̀dá ọmọ ènìyàn kẹ́lọ́ فسبح بحمد ربك ايه فسبح باسم ربك الاعلى ايه كده tẹ́wájú a command statement it will refer to whom inside ọmọ nìyẹn kan wọ́n lójú rẹ̀ kọ́ wa gbogbo àwọn tó kọ́ bí wọ́n ní sàbáhà nìlá ó lè ó ń sáfọ̀mọ́ fọ́lọ́ yusuf bí ìhùlélá ó ń sáfọ̀mọ́ fọ́lọ́ wà ní iṣẹ́ kò sínú tọ́lọ̀ wọn bá dá ilá yusuf bí ìhùlélá kí yusuf bí ìhùlélá fílẹ̀ sí ọlọ́run wọn tẹ̀lé jù pé wọ́n ń ṣe láti tún ṣe. kọ́lá ṣe mọ́mọ́dà bẹ̀rẹ̀ wà hàn bàbá àwọn mọ́mọ́dà bẹ̀rẹ̀ wà hàn bọ́lọ́mọ́sọ̀ wà lọ́yọ́ sí bàbá yẹn bàbá yẹn wọlé ìbádàtù iyẹ̀ tawhid tán pè ní jọ̀sìn gan ni kí ni ìmọ̀lọ́n lọ́kọ̀ sùn mẹ́tì bẹ́ẹ̀ni àbíyá ìwẹ̀lúmọ̀ fi torí wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn àjọ wọn kò dá lórí nǹkan kan lórí kíni lórí rẹ̀ ni lórí rẹ̀ náà ni. kọ́ọ̀lù bàbá ní wàá wọ́n máa ábàlọ́ ọ̀hún ní àtàwọn èyí tó tó tọ́lọ̀ pa á láṣẹ òun náà ni mọ́lọ́ ọ̀kan wọ́n wọ ìfọwọ́dọ̀ láyé gbèrè ìbáyà òun ni ká mọ́ lọ́hùn ká sọ lọ́hùn láàṣọ nínú gbórí gbogbo ìjọsìn wa kásìkì ká sọ lọ́hùn láàṣọ ìyẹn ni pé òun ni ká ṣoṣo láàdójú àdúrà yẹn kọ́ olùkọ́ ṣoṣo láàdójú ìrántí ọlọ́run kọ́ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ lójúmọ́ alọ́ tá bá fún wa ládùúà kan tá bá ti ní ọ̀ọ́ àkọ́jú síwájú ọ̀ọ́ sẹ́yìn kọjú sẹ́gbẹ̀ẹ́ ọ kọjú sí òsì ọ̀tún tó bá pé bàtà yẹn ọgbà jẹ́ bàtà tó wà ọ̀tẹ́ntìkì tí ó bá lálàáfíà láàbùdà láwùú sọ̀sẹ̀rẹ̀ dandan ní a clear text látọ̀dà lẹ́gbọ̀n Muhammad tí ó sàlàyé irú kí ni o irú ìjọsìn yẹn àbí nígbà tá a lọ́wọ́ mọ́ṣẹ́ wọ jáfẹ́ lọ. nígbà táwọn abúlé mẹ́ka táwọn bẹ́ẹ̀ sọ̀kò àtẹ̀dáyẹ àbí ọlọ́run bá dáná ló pa ìnáwó ìlàsẹ̀ pé fáìlì náà àfọdún tún ní àǹfààní tẹ́ bá ń dá bẹ̀rẹ̀ láti kí àǹfààní. واذكروا الله عند مشعر ẹ̀sìn yẹn ọmọ àyè ẹ̀sìn yẹn ibẹ̀ ni wà ibẹ̀ ni mùsẹ̀lẹ̀fà wà àwà sùn àwà sáàkù méje ajẹ́ gbogbo òkúta àṣà tí ó gbogbo forty nine àbíkó seventy two gbogbo ẹ̀rọ ilé sùn lórí ẹ̀ sẹ́kẹ̀rì ò wájú ló jẹ́ forty nine ó yẹ kéèyàn lè ṣàkóso ní mẹ́wàá mẹ́wàá kó kó tàbí wọ́n rò pé tábà tí wàá sàn níṣẹ́ táwọn ọ̀dọ́ táwọn ọ̀bọ̀ kankan èyí wulẹ̀ lé forty nine papọ̀ ní kíni níjọ́ kan ṣoṣo pé ìwé wàhálà náà ṣe máa lọ́wọ́ pọ̀ àbí yóò sì lẹ́jọ́ lẹ̀ yóò sì máa lọ nípa wàhálà yẹn pọ̀ bẹ̀tẹ̀ onígbọ́dọ̀ ìbáàdà ni láàrúdọ̀ láwọn mílíọ̀nù rẹ̀ mílíọ̀nù ṣe ẹ̀yìn àbùkátà kan méjì nípa kí ìbáàdà kí ni àkọ́kọ́ táwọn máa ń fọdé rẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ ni alẹ́ yẹn pé ọlọ́run yóò pa wá láti ká sí ká sí òun láti ṣiṣẹ́ fún. ẹlẹ́kẹ̀ẹ́jì ta láti ta tó kí ni a wà ṣe mò wá àkọ́kọ́ àwọn mò wá àkọ́kọ́ mò tá a bá èso dàtí a sì níbàámu nítẹ̀lé bá ti ṣe kí ni bó ṣe ṣe tí o bá ti ṣe báyìí ẹ̀dá ṣe kí ni alẹ́ ti bọnú ẹ̀ táwọn ọmọ sọmọ pé bẹ̀tà rẹ̀ yóò bá ṣe tán sàbíbá wa sàánì kí ni ń tà náà bí yóò bá ṣe tán sàbíbá ṣe ẹgbàá wípé àná yóò ṣe kí ni ló kọ́ wọn. àyẹ̀wòsí sọ̀rọ̀ àwọn olókọ́ wọn ní ẹ̀rọ ló kọ́ àlẹ́ ló kọ́ wọn. wọ́n rí ìkànnì nínú ọ̀rọ̀ ta ni nínú ọ̀rọ̀ ta wọn. làkọ̀dá àwọn ọ̀tọ̀ subhanahu wa ta'ala bí àwọn mẹ́rin kẹsì ọlọ́pàá wa lásìkò àwọn àṣẹ tó pọ̀ wọn náà á náà ṣe àkẹsì ọ̀ ó sì pọ̀ fún wa lórí àwọn kan tó pọ̀ walakin àárọ̀ máa amara Allah bihi huwa tawhid ètò tó dùn lọ́nà pa aláṣẹ lórí ẹ̀ wọ́n lẹ́rìí kí ìmọ́lọ́lọ́ kan sún lẹ́ánù láṣẹ láṣẹ ààbọ̀ àjẹrán kò sí nǹkan tó lóore tó lẹ́sàn tó tóbi wàlà àjàrà kọ́dàrà mi bẹ́ẹ̀ ni tó lóde òtútù wàlà yásùn nà ìmọ̀ dúníà èyí ò lè rí dẹ̀ra ayé kí wọ́n ké èyí ò lè rí dẹ̀ra ayé àti dẹ̀ra àlùkìyàmọ̀ àyàfi pẹ̀lú kí ni ìmọ̀lọ́lọ́ kan náà. wàbí dùnmù náà ìnira tó tóbi kan ò ní kàyà láyé tí ìnira ka tóbi ó bá kàyà láyé ìṣẹ̀rá kẹbìlá ẹni mú kàmí pẹ̀lú ọlọ́run wà nígbà ajímọ̀ àti musu aláhàrí torí ẹ̀ bá sì kí kó jọ lórí pèpè yẹn kàkà fi lè dúró tààlà wa pé wà má ká sáájú mẹ́rọ̀ súnlé nínú ẹni tá a lè rí fáàsì òjíṣẹ́ nínú àwọn òṣèlú tó sáájú rẹ̀ ìlà àyàgbẹ́lẹ́ pé lóòhì ilẹ̀ yìí a ti sọ fún tẹ́lẹ̀ àti ránṣẹ́ sí kí lá, ránṣẹ́ sí anáwó láìlà àìlà hànà bìmára kò sẹ́lò mí ìtẹ́ ìjọsìn fún àyàfẹ́ mi láìlà àìlà hànà láìlà àìlà ilá ìlà ìlà àyà fàbùdù ẹ gbọ́dọ̀ jẹ́sìn mi ìfẹ́ lómi agírí àyàfi mi rpc confam statement ìkéyàwó pé ní o sọ kankan mi fáwọn anábì ọlọ́run tó ṣáájú ṣáájú rẹ ẹ ọ̀kan tó sẹ́kùn sọ fún wa nìyẹn so abẹnú àwọn ọ̀nà kó jọ kó jẹ́ kí alùdúró tì kálẹ̀ nígbọ̀ yìí wọ́n ní kókókó la máa fa àdìtì <laughs> so láwọn náà tẹ́yà bá lọ sí láti ìdílé tó bá lọ sí láti láti wọlé òfin ṣẹ̀ríà ẹ bá lọ pèsè ẹ̀yẹ omi ìgbàgbà mi àyàfi tàwíìdì tàwíìdì tàwíìdì torí pé ìtẹ̀lá yóò lè bá yà á kiri àyàfi pẹ̀lú ẹ̀ àwọn dùà ètò tó jù bá dùà dùà ò tàwíìdì ni ètò tó jù bá yà Al-Qur'an kí ni tọ́ka lórí ó tọ́ka lórí tàwíìdì so ayé pé abùkátà kan ni abẹ́rẹ́ náà ń sọ ẹ̀ sọ ìṣọ́ àbáyé tó ń bèrè kù sẹ́jú mẹ́ta ìbéèrè mi sẹ́jú mẹ́ta. náà sùnáàpà ìbéèrè nípa ìtàn ẹ̀dẹ́bíà. alẹ́ ìsàlẹ̀ àwọn aṣọ ìjọba ìsàlẹ̀. àwọn Ibrahim ọ̀tọ̀ kankan tó dáa kó fẹ́ kó wà bá jọmọlúwàbí pé nígbà tí ẹ̀dẹ́bíà kú tí ìsá ìsọ àti ẹ̀dẹ́bíà kú ayọ̀kọ̀ abẹ́kú wọ́n á sọ pé ìsọ̀fin ìsọ̀ lọ wà ń pa di wá wá sàdúrà fún ìyá rẹ̀ wá ní kí anábì àkókò gba ẹ̀rọ náà ẹni sìn wá sọ sáà sùn náà kan bí ìbàdí pé anábì àkókò fi ọgbọ́n gba àdúrà lẹ́nu bàbá rẹ̀ wá sọ ní pé pé Islam anábì eh, buhari ò sọ anábì lè sọ wọ́n fẹ́ gbọ́ ṣe pé lóòótọ́ ni pé anábì ò sọ anábì tí ìkàlù sọ kò sọ sí gbà tí sì gbogbo kàdé lọ́gbà. bó ṣe wá rí ọlọ́mọ sàǹkà ẹ̀ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ti rí ti nínú àwọn ẹ̀rọ ìtawà níbi ọlọ́run tá a lọ mọ́ tó ti ẹ̀rọ ìka soso ni òun náà kí àlàyé sì náà ìlànà àwọn odi sọ divine guide ọmọ ń bẹ pẹ̀lú àwọn ẹ̀rọ àwọn àlejò ọlọ́run ìyẹn ni pé ọlọ́run ń sọ wọn níbi kí wọ́n ṣe so tabati yẹn ló dàwọn àdáyé ọlọ́run àti pàǹfà sí ṣẹ́gẹ́lẹ́ olú ìlú wọn yẹn alákọ̀ọ́mù ẹlẹ́yìn ọlọ́run sọ fún àdàbọ̀ Muhammad pé ìyá rẹ̀ so ọlọ́run kan ò ní sọ pé ọlọ́run Eh, lawale ẹgbẹ́ kó sọ̀rọ̀ àná ẹ̀rọ náà ó lè bẹ̀ bẹ̀tẹ̀ ọlọ́run ló mọ tó mọ pléèzì rìsálà ẹ̀sìn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn lóòótọ́ ó gbajúmọ̀ dáadáa wà láti ní ìrìwà ní láti ìsìnrẹ̀lì láti nínú àwọn ẹgbà wa ìsìnrẹ̀lì ni ìsìnrẹ̀lì láti máa ń pẹ̀lú káyà yìí bọ́lá wọ́n tún sọ lára ẹ̀jẹ̀ tó tún sọ̀kà fún yẹn tí ó fẹ́ eh, mọ̀lẹ́rẹ̀ wọ́n ní níjọ́ ìyá ní wàlúù sùn wàlúù sàrà lẹ́ẹ̀kan náà kàtà sẹ́rì sùlọ́tù Yusuf wọ́n níjọ́ kan àdáni Yusuf sọ́kọ́ àdéhùn yọ̀ ó wá sọ fún bàbá rẹ̀ pé bàbá òun gbọ́ nínú kẹ́rẹ́tì nínú kẹ́rẹ́tì ní ọkọ̀ tó tá a gbé ní sọ ìyá ìlú náà ti kà ó wá sọ fún bàbá rẹ̀ pé òun fẹ́ jẹ àwọn náà àwọn bẹ̀ jẹ ọmọ ewúrẹ́ ó wá ọlọ́mọ ewúrẹ́ ẹ̀ wá sí kí ni ó wá sí pé ìtọ̀ pọ̀ ṣe wọ́n mi lẹ́yìn ìyá mi wọ́n sì gbọ́ náà lẹ́yìn ìyá mi asla asla ní tìlákẹ́ ètò ìran tìlárí pé kò sí kí ni torí gbogbo dára pátápátá ọlọ́run ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn fún wa láti ká ní sí tí o bá dẹ́ bẹ́ẹ̀ ah, àwọn àgbẹ̀kẹ́ wọn ṣe pé lóye ojoojúmọ́ ni àwọn àgbẹ̀kẹ́ wọn ṣe pé lọ́ọ́ pé ẹ̀yin ẹ̀ tí ẹ̀ sáà tẹ̀ wá bẹ́ẹ̀ bá wá tí wá tọ́jú wa ẹ̀ wọ́n ju pípa àbẹ́yìn rẹ̀ kàtí wọ́n fà àdí àdíkì ẹ̀ ti fún ní táìmù rẹ̀ pé bó ṣe wà ẹ̀ lórí kọjú oṣù mẹ́ta ẹ̀ ti gẹ̀ yóò bá wẹ̀ yóò bá wẹ̀ ẹ̀ so adé